kó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéṣe ìbẹ́nu sọ̀yìn òbọ̀kọ́ rẹ̀ sọ̀yìn muslim eléyìí ni ètò wa ètò àdínú yóò sọ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn ustaz Abdul Fattah Sarumi tí wọ́n ń da títí ń gbẹ́tọ̀ yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kẹ̀nẹ́lá Barika Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣéèkó abdulfatai sarumi sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakum allahu khayran. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالسنا وسيئات اعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعوكم الله وبا أتريك أتي إجيالهم فون النبي ومحمد وأنا أرى إلي النبي أو صحابة jọni tí ó ń tọ ìlànà anabi sallallahu alayhi wa sallam tí ó fi di ọjọ́ ìgbéǹde alkiyama mm. abẹ́lẹ́wà kó fi kẹ́sí atọ́rọ̀ yìí kó fi kárí gbogbo wọn. gbọ́ tí a ń gbé ètò àdínú yusrun òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí àwọlákí káàbọ̀ tí wàá káàbọ̀ sí orí ètò yìí gbọ́láki pẹ̀lú gbọ́lọ́ wasalamu alaikum wa rahmatulahi wa barakatuhu gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá tó ní ṣe pẹ̀lú ahkamul aljana'iz ibẹ̀ ni a fẹ́ mẹ́nu kàn àwọn ọ̀rọ̀ tí mo sọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn dáa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìtìsíwájú ni pé káwọn palẹ̀mọ́ fún ikú ìdẹ́lẹ́yìn náà kí a sì mọ̀ pé tí ó bá rẹ̀yàn bó la ṣe máa ń ṣe pẹ̀lú aláàárẹ̀ tó lára nǹkan tó yẹ ká tó fi kún lẹ́nu ni pé tí a bá wà lọ́dọ̀ ẹni tí ó rẹ̀ lókun ìgbà tí làákàyè ẹni tó rẹ̀ yẹn tó bá ti wà nítòsí tí làákàyè ò tí ì lọ tí ara yẹn ò mú làákàyè rẹ̀ lọ dandan ni ká máa jẹ́ kí ó tó létí ìrántí pé kó máa kírun òun tó bá ṣe lè wò kí agbára rẹ̀ kó mọ kódà tó bá ṣe pé àárẹ̀ tí ó ń ṣe àárẹ̀ tí kò lè dá dúró ni àbí kò lè fomi kanra wálé ní kò ṣe tàyà mù tábà rí pé àárẹ̀ tó ń ṣe yìí gan kò tiẹ̀ lè gbọ́wọ́ kò lè gbé ẹsẹ̀ obìnrin ta sí pé àní pé ó ti tàyà mú ta sì mọ̀ pé làákàyè rẹ̀ wà nítòsí tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó irú ẹni ká máa ran létí ní àsìkò wọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn èèyàn máa ń ṣe wọn náà ni kí wọ́n máa gbàgbé ọ̀ràn gbàgbé wọn gbàgbé ọ̀rọ̀ ìrùn yẹn wọn ní rántí kìràkìtà bára rẹ̀ ó ṣe yá òun ni wọ́n mọ wákàtí wọ́n ní rántí pé èyí já sí ikú kí ni ẹni tó rẹ̀ yìí tí ọlọ́ọ̀lẹ́ bá pàdé torí pé irun irun ọlọ́wọ́ bọ̀ yọ̀ǹda rẹ̀ yọ̀ǹda rẹ̀ kódà tó bá rẹ̀yàn jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ yọ̀ǹda rẹ̀ sunila nabi sallallahu alaihi fi ni pé sọ́lẹ̀ qa'iman wípé ìyàn ẹ̀kí lórí ìdúró aw qa'idan àbí tẹ̀bá lè kí lórí ìdúró ẹ jòkó ẹ kí aw ala jambin àbí kẹ fi ẹ̀gbẹ́ lélẹ̀ kẹ mọ fi kí sọ ìyẹn ni pé ìyẹn ni pé ẹni tí ò wá lágbára láti lè dúró kírun sí pé àìsàn ló ṣèyàn àárẹ̀ ló ṣèyàn tó ní ẹkú jòkó kó máa kí sókè ọ̀nà lè bá wọn àfa kó rọrùn kí wọ́n ṣàlàyé bó la máa ń kírun aláàárẹ̀ wà tó ṣe pé ẹnìkan kan rí mi níbi tí mo wà yìí tó tí wọ́n ṣàlàyé ìran aláàárẹ̀ oníbùkátà sí káwọn èèyàn ó rí yàn tó kún kálukọ́ lè bá wọn tọ́jú àwọn afa sónà kí wọ́n ṣàlàyé báwo ni ẹni tó jẹ́ aláàárẹ̀ ṣe máa ń kírun nígbà tí ó bá rẹ̀ tó léyìí ni a fi kọ ẹni tó rẹ̀ yẹn tí wọ́n pẹ́lú mi kódà àárẹ̀ lè ṣẹlẹ̀ mi tí ó tu ọdún márùn kódà àárẹ̀ mi máa ń ju bẹ́ẹ̀ lọ ìdàkùn sí gbogbo àwọn àsìkò yẹn yóò wá fi ràn kalẹ̀ kò ní kí tìrú ẹni bẹ́ẹ̀ bá wọlé pàdé ọlọ́wọ́ wa láì kírun ah. <laughs> kò ní rọrùn o lọ́lọ́wọ́ yọ̀ǹda ẹ̀rùn o yọ̀ǹda rẹ̀ o tó bó bá ṣe lágbára má náà ni kódà èyẹ lè wà lórí bẹ́ẹ̀dì téèyàn ó ti tàkàkà tó ti máa kí kódà nẹ́bí tó sọ dé pé wà ń lẹ́nu ẹ̀sẹ̀ tí tó bá tó lágbára náà fà á ò ní ìmá àn ẹ lè máa fi àpẹẹrẹ yẹn ni pé kẹ́ẹ̀kan máa fi ojú kẹ́ẹ̀ máa fi kì í tó eléyìí èyẹ ni pé lásìkò yẹn ni èèyàn kàn dákẹ́ ara rẹ̀ yọ dákẹ́ so yóò fi yóò ṣe ìkọ́mọ̀ pẹ̀lú ojú rẹ̀ náà yẹ pẹ̀lú ọkàn yóò ṣe yóò ṣe kọ́mọ̀ yóò sì máa jẹnu yóò yẹ yóò sì ṣe yóò ṣe tẹ̀kọ́tọ̀ ìharam yóò yóò yóò ké fatia yóò fi yóò ṣe bí ẹ̀pọ̀ ohun tí ń rùkù so even àǹfààní pé kó di ojú rẹ̀ nígbà tó bá fẹ́ rùkù kó tún yá padà bóun ti dìde nu kó tún máa fi Allahu akbar sami Allahu liman hamida títí tó fi di pé òun rí pé òun parí ìrun tó òun léyìn hàn pé ọlọ́wọ́ bọ̀ yọ̀ǹda ẹ̀rún kí ọmọ ní ẹ̀rún bọ́ mi lọ́wọ́ àfi tí làákàyè bá lọ tí ẹnìyẹn ò tí làákàyè ò sí tò sí má irú ẹnìyẹn olólè fúri lọ́dọ̀ ọlọ́wọ́ bá o tí léyìn ní nǹkan àkọ́kọ́ tá gbọ́dọ̀ tó ṣàmójú tó tọ̀ tó bá ṣe pé ẹnìyẹn wa ti wá rí àpẹẹrẹ pé ah nǹkan yìí ti yí padà tó bí ẹnìyẹn ṣe rí tó súnmọ́ ni pé ìpọ̀kàkà kú ní ṣẹlẹ̀ yìí torí kí wọ́n inna lil mawti la sakaratun Ànábì sallallahu alaihi wasallam lórí rẹ̀ wípé ikú ah, ọmọ ní ìpọ̀kàkà òyìnbá máa ń bẹ o tẹ́mi bá fẹ́ fi ara lẹ̀ torí àwọn táwọn nítòsí ẹni tí ó ti kú yìí ẹni ẹni tí ń kú lọ mm, ẹni tí ń kú lọ tẹ́mi rẹ̀ fẹ́ bọ́ ní tí a gbọ́dọ̀ máa ṣe pẹ̀lú rẹ̀ tó àkọ́kọ́ ni pé ah, kíyàn máa bàrà jẹ́ yóò máa gbà ẹlòmíì yóò máa ké ariwo yóò máa pariwo ni yóò máa sunkún ni yóò máa gbàdùtì yóò máa fọwọ́ gbẹ nìyẹn yóò máa yóò máa fọwọ́ jà láyà wọn mm, mm, tó kàkọ́ yẹn tó kàkọ́ yẹn so sọrí wọn náà ti rí i pé kíní ti yí padà kù ni pé bí ẹni yẹn ní tí lè bá ní kí wọ́n bá àwọn kan ni pé ara nǹkan tí wọ́n ṣe ni pé at-talqinu bi ìmọ̀ wílá ilaha illallah sí létí kó máa gbọ́ kìí pé yàn gbẹnu bò létí o kí wọ́n máa wílá ilaha illallah lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó fẹ́ pín yẹn kódà kò sí ní tó burú kí wọ́n sọ pé ẹ̀sọ́ pé lá ilaha illallah ìyẹn lè sọ bẹ́ẹ̀ náà yẹn sì lè máa wí náà pé lá ilaha illallah tó kò sí tí ó burú ń bẹ́ẹ̀ torí ànábì وسكنوا موتاكم لا إله إلا الله Ànábì ní ẹ máa nu àwọn òkú yín ẹ máa jí ẹ máa fi nù wọ́n gbólóhùn la ilaha illa Allah ẹ máa fi nu àwọn òkú yín ẹni pé ẹ máa wí sí wọn lẹ́nu kẹ máa wí fún wọn kí wọ́n máa gbọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam náà lọ sọ pé man kana akhiru kalamihi la ilaha illa Allah àbí wọn ni man qala la ilaha illallah khalisan min qalbihi àníbìdẹ̀ tó bá wí la ilaha illallah tó sì rí wí tó pé ó wí jáde láti inú ọkàn rẹ̀ tó mọ̀ túmọ̀ rẹ̀ tó mọ̀ pàtàkì rẹ̀ tó wáyé pé gbólóhùn tó wá wí kẹ́yìn nìyẹn àníbìdẹ̀ dakhala al-jannata ẹnìyàn wà al-janna so n tí wọ́n ní ká ṣojú kòkòrò nìyẹn lànà ìfini pé lákínú mawtakum la ilaha illallah من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة tánàbí fi wí bẹ́ẹ̀ nìyẹn o tí ká máa wí fún òkú yẹn lára ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mà pẹ̀lú òkú tí a rí pé ẹ̀mí rẹ̀ ti ń bọ́ lọ lélẹ́yìí tó bá kan náà lára nǹkan tá a ṣe tó bá di pé ẹ̀mí yẹn tó ń bọ́ ẹ̀mí yẹn bọ́ tán òun náà ni istiqbal ẹ̀mí ń bọ́ lọ istiqbal al-qibla ká yí ojú òkú yẹn sí ibi tó ń jẹ́ Kàábà àti ìkóbi tó máa ń kọjú kírun rẹ̀ náà nìyẹn tó ká yí ojú rẹ̀ sí káàbà tó a kó bá rọrùn láti lè yí òkú yẹn padà kó kọjú sí káàbà tó eléyìí náà ara nǹkan tí ó dáa ni tí a lè ṣe ó sì wà nínú sunan nabi sallallahu alayhi wa sallam tó bákan náà qira'atu suratul yasin qira'atu surati yasin 'indahu kama ka suratu yasin ní ọ̀dọ̀ rẹ̀ ẹni pé nígbà tí ẹni rẹ̀ ń bọ́ lọ́wọ́ yẹn kàkà suratu Yasin so àwọn eléyìí ni àwọn nǹkan tí ó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fẹ́ni tó bá mà á ni o fẹ́ni tó bá mà á láti kà so tó bá yẹ bá mà á so kí yàn kọjú okun yẹn sí kábílà kí yàn sùnmọ́ wí la ilaha illallah so bákan náà tí yàn bá wá rí i pé bẹ́ẹ̀ ni rẹ̀ ṣe ń ṣe yẹn tẹ́mi rẹ̀ ti wà ní pé ó ti ń pọ̀ kàkà fún ikú àwọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ẹlòmíì ẹlòmí lè lánu ẹlòmí lè ranjú so àǹfààní irú tó bá yẹ kó bá ranjú yẹn kí wọ́n fọwọ́ rẹ ojú rẹ̀ kí wọ́n fọwọ́ rẹ ojú rẹ̀ tẹ̀gẹ̀mídò làáyìn kí wọ́n pa ojú rẹ̀ dé sódà Nabi sallallahu alaihi wasallam ní pé idha kharajatil ruh tabi'ahu al-basar ànábì ní tí ẹ̀mí bá ń jáde lára ojú ò mọ́ wá tẹ̀lé ojú ò mọ́ wò bí ṣe ń lọ so ànábì wa ní ká fọwọ́ fa ojú rẹ̀ yẹn ká fọwọ́ pàdé tàbá ìsìn pàdé a sì rí pé ojú yẹn yóò pàdé fara ẹ̀kọ́ ẹ̀kọ́ pé èèyàn mọ ẹ̀kọ́ pẹ̀lú òkú tó kú náà ni eléyìí tó bá kan náà tẹ́ bá ti rí pé a ti fọwọ́ pa lójú dé tán tẹ́mi ti bọ́ tàjìyẹ́tùhù wọ́sọ̀tọ̀rọ̀hù ká fi aṣọ bò lára hmm, ká daṣọ bò lójú ká daṣọ bò lára sọ eléyìí òun náà ni ìgbésẹ̀ tó tó kàn lẹ́yìn bàtà bá ti pàṣọ bòlù tá a dẹrẹ ojú rẹ̀ wálẹ̀ tán tó bá kan náà al-mubadara bit-tajhiz al-mayyit kí wọ́n sì ti wá múra tọ̀ níbo la ṣe máa ń palẹ̀mọ́ òkú tó palẹ̀mọ́ òkú ọbẹ̀ láti pé afẹ́ kí afẹ́ wẹ̀ fún un wíwẹ̀ òkú kìí ṣe nǹkan tí ó le rárá àmẹ́ni tí ó dáa kó wẹ̀ òkú òun náà ni ẹni tó bá ń jẹ́ àwọn mọ̀lẹ́bí òkú yẹn ọmọ rẹ̀ ọmọ ọmọ lè wẹ bàbá bàbá lè wẹ ọmọ rẹ̀ ọmọbìnrin lè wẹ ìyá rẹ̀ ìyá lè wẹ ọmọ rẹ̀ obìnrin ìyàwó lè wẹ ọkọ rẹ̀ ọkọ lè wẹ ìyàwó rẹ̀ àmọ́ ọmọ ọkùnrin kò gbọdọ̀ lóhùn ọwọ́ ìyá òun lóbìnrin bẹ́ẹ̀ náà ni ọmọ obìnrin òun ló wọ́n wẹ bàbá àwọn lọ́kùnrin sọ eléyìí iná ni ẹ̀gbọ́n lè wẹ àbúrò lọ́kùnrin sọ́kùnrin obìnrin sí obìnrin ẹ̀gbọ́n àtàbúrò wọn lè wẹra wọn samara ta kankan kò gbọdọ̀ wá láti ta kó wá ní òun fẹ́ wẹ mọ̀lẹ́bí onímọ̀lẹ́bí àfi tó bá ṣe pé àwọn mọ̀lẹ́bí yẹn tọ̀ wọn àmọ́ wẹ̀ náà láti sọ pé kò dáa ní tó dáa ju ní kó kálukú náà máa torí pé kí ni ìwọ tó ní òkú rẹ wàá lè bo òkú rẹ láti rí Ànábì sallallahu alaihi wasallam tó bá wẹ òkú fàṣátánra ọ̀rẹ́ ìbáwò àbí ọ̀rẹ́ yóò bá gbogbo àwọn láìsí tó wá mọ̀ tó rí lára re o kọmọ adámọ̀ kan gbọ́ sí Ànábì ni ọlọ́wọ́n bó bá wọn náà tó tẹ́sí máa nípa àwọn èèyàn àtàmọ́ láwọn ẹ̀kú àbí ẹ̀kú oríṣiríṣi ni wọn ilé bá wẹ̀ kú tán ah ẹ̀gbọ́n ojú wa ń rí nǹkan à ń rí oríṣiríṣi so alẹ́bìnrin tó bá ń ṣerú nǹkan báyẹn tó ń sọ gbogbo nǹkan tí wọ́n rí níláì fi lára òkú jáde ọlọ́run ò ní bàtí ló ń tọ̀ ọ̀hún náà so ìdákejì rẹ ni mọ̀ fún mọ̀kálàfà rẹ nìyẹn anabi tó bá ń bà sórí òkú mọ̀ngásọ́lá mẹ́yìtàn fàtàtàrà àìbáhú fàtàrà ọ̀lọ́ so ọlọ́wọ́ bó àgbàfẹ́rẹ́ wa ń bí wàhálà gátó ní gáfàrà ọlọ́hùlẹ̀ ọlọ́run ṣàforíjì fún ru ẹni yẹn tó túmọ̀ sí pé ìdàkejì ìyàwó mọ̀fúnmù kan láfa rẹ̀ ni pé tí ẹni tó bá wẹ òkú tó lọ lè ń tú àtìrí òkú yẹn káàkiri láwọn oníbàtìrí òun náà nìyẹn tí ò bá kan náà lára tí a gbọdọ̀ mà lára tajhizul mayyiti wa al-mubadara bihi kí n tètè ẹ má jẹ kó pẹ́ tó kù bá ti kú kí wọn má jẹ ó pẹ́ òkú mùsùlùmí yìí máa pẹ́ ká máa fi kọ́ máa ráre so kò bá a mu so ẹ tètè múramúra ó yá kẹbẹ̀rẹ̀ sí ní wẹ̀ so àwọn tí ó lè wẹ̀ ni mo ṣàlàyé yẹn so bó la ṣe máa ń wẹ òkú so màá kàn sọ ní àsọpapọ̀ ni àmì ẹni tó bá ti mọ bí wọ́n ṣe ń wẹ jẹ́nàbà tó bá ṣe máa wẹ jẹ́nàbà kò yàtọ̀ rárá ẹnu tó kàn yàtọ̀ ń bẹ ni pé ẹni tó ṣe pé èèyàn lèyàn ó ṣe jẹ́nàbà fúnra ara èèyàn lèyàn ó wẹ̀ fúnra ara èèyàn ẹni yìí èèyàn ọwọ́ ẹ̀ ẹnìkan ni ọwọ́ ẹ̀ ni sùúrù yẹn nìsín yóò nídi kí wọ́n wá tẹ́kùbí tí àwọn ilé yàyẹ magasal mẹ́yẹ tó ti máa ń wẹ òkú bá wà tó kí wọ́n gbé lọ síbẹ̀ tó òun èèyàn ò rí bi nà á kalẹ̀ dáadáa láti lè wẹ̀ bó ṣe kéèyàn wẹ̀ tó a ṣe pé kò wá sí magasal tó bá ti wá abọ́lá ńlá kan tí ó tóbi tó rí bi jòkó síbẹ̀ tó. So, tí ẹ fi rí wẹ̀ àbí ẹ wo pétọ̀ ẹ lè tẹ́ bóyá ẹ ní àbí pákó kalẹ̀ kẹ́tì mọ̀ pé ẹ ní bẹ́ẹ̀ ṣe tó clean nu yàrá tẹ fẹ́ lò yẹn so láti fi lè rí òkú yẹn wẹ̀ dáadáa bóyá wà bẹ́ǹchì kan tí ó gùn ẹgbẹ́ òkú yẹn lé ẹ tò bẹ́ǹchì papọ̀ so òun yóò fi rọrùn láti fi lè láti fi lè wẹ̀ so òkú tí yẹn fẹ́ wẹ̀ ìyẹn gbọ́dọ̀ bọ́ sí òhò láéláé kí n tó débẹ̀ yẹn èyàn fẹ́ bẹ̀rẹ̀ wíwẹ̀ òkú bóyá òkú yẹn ti wá ń le ó ti ń gan ọ gbọ́dọ̀ ọ̀rọ̀ fíjì nǹkan jẹ́ ká dẹ gbogbo egun ara rẹ̀ ẹ̀rọ o kẹsìrò lẹ́yẹtì kẹsìrò ẹ̀zọ́mi lẹ́yẹtì kà kẹsìrò yìí hayyan lẹ́bi ni kẹ́ máa ń rún egun lára kẹ́ máa ń rún òkú tó ti kú ló kò bá mú o bí ẹni pé èèyàn ń rún ní ààyè náà ni ẹni pé èèyàn ń kàyàn láàyè kódà ẹ̀ṣẹ̀ ni àlẹ́ bí sọ̀rọ̀ sọ́làmù ní kódà so òkú tí yẹn ń fẹ́ wẹ̀ ìyẹn láti fi nǹkan bù lára tó bá jẹ́ pé ọkùnrin ni ìyẹn gbọ́dọ̀ kọ́fà láti bí ìdodo rẹ̀ wá síbi eékún rẹ̀ ìyẹn gbọ́dọ̀ da aṣọ bò abẹ́ aṣọ yẹn náà lẹ́tì máa wẹ̀ lẹ́tì máa bomi sí la gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà ẹ̀ da aṣọ tí ó bu gbogbo owó ara rẹ̀ tó abẹ́ aṣọ onílẹ̀ ti máa da omi sí i lára kì í ṣe pé yan yan òkú kalẹ̀ ẹ̀rẹ̀ ọmọ èèyàn tó jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé ni mhm. hayyan wa mayyitan ó wà láyé ni ó ti kú ni ẹ gbọ́dọ̀ bọ́ sí òun anabi sallallahu alaihi wasallam ní pé la yanzur rajul ila awrati rajul wal mar'a ila awrati mar'a ọkùnrin ọgbọ́dọ̀ máa wo owó ọkùnrin bẹ́ẹ̀ náà ni obìnrin ọgbọ́dọ̀ máa wo owó obìnrin tó a fi ọkọ àti ìyàwó nìkan ni wọ́n lè máa wo owó ara wọn lẹ́yìn yẹn kò sí ọkọ ìkọlọ obìnrin tóbìnrin ọgbọ́dọ̀ máa yọjú òhò ara wọn tó ọkùnrin àtọkùnrin ọgbọ́dọ̀ máa wo òhò ara wọn tó eléyìí nìkan tí anabi sallallahu alaihi wasallam tó sọ irú ẹ náà wá ní òkú tó kú ẹ gbọ́dọ̀ bọ sí òhò náà ni àwọn tọmọ láwọn ọrán bàǹtẹ fún obìnrin àfún ẹ òkú tó kú ẹ ìgbìyànjú ni bọ̀sẹ̀ ìgbìyànjú yẹn ò tó kò tó torí bàǹtẹ nì kò ní dé ìdodo wá síbi ekún fọkùnrin tó aṣọ tí ó bò bóyá ìwà tó wẹ̀ nǹkan ni lẹ́ṣùmọ́ láti ibi ìdodo ti di ikùn rẹ̀ tí èkó bóyá ẹ bọ̀ sí òhò tó láti bẹ̀ tó bá ṣe yẹn tán ẹ tẹ inú rẹ̀ inú rẹ̀ títẹ̀tẹ̀ tẹ́ yẹn bóyá nǹkan kan ṣẹ́kù lára rẹ̀ tí ó jáde gẹ́gẹ́ bí ẹ̀gbin tẹ́bí nfa tí ẹ bá jẹ́ni tí orí ibi tí òkú bá ti ń kórè ẹ̀fẹ̀ tó wẹ òkú rí àtẹnìyàn bá tún wá jẹ́ ní tí kò bẹ̀rù ọlọ́run ọba ọ̀yọ̀kẹ́nìyàn kíyèsí ara rẹ̀ so òkú mi tẹ bá tẹ báyẹn ìgbẹ́ ó sì jáde nídìí rẹ̀ kọ́lẹ̀ lómi tó wáyé kó bá fẹ́ kú yàgbẹ́ sára la ilaha illallah inna lil mawti la sakaratun ẹlòmí ọ̀tọ̀ gbálagbála tó gbára ni so ìyẹn ò sì túmọ̀ sí pé àtibọ̀tán rẹ̀ ọ̀dà kọ́lẹ̀ yẹn ò túmọ̀ sí pé yóò lọ bọ́lọ̀ ní ọ̀nà tí ọ̀rọ̀ rùn irọ́ ìyẹn ò túmọ̀ sí rárá so torí sakarat ìpọ̀kàkà kú kò sẹ́ni tí kí ìṣẹ̀lẹ̀ tí ó mọ̀ ń ju àwọn lọ ni kódà nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́m sọ pé al-mu'minu yamutu ala irqi jabinihi wípé ẹ̀ tó bá jẹ́ mùmínì yóò sì kú tó pé sì rí àágùn yóò sì máa làágùn gbangba wájú rẹ̀ yóò sì kún fún àágùn so ìyẹn náà ń jẹ́ ara kíni ara sakaratul maut ẹni pé ìkọ̀kàkà ikú ni so èèyàn tẹ inú rẹ̀ àwọn nǹkan tó wá jáde ńbẹ tó bá ṣẹ́kù ẹ wá ìtàwá tábà fún un ìwé ìgbé mo ṣàlàyé lẹ́ẹ̀kan ó da irú àsìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní ìbọ̀wọ́ bí akọ́nà aṣọ kan sọ́wọ́ but ní ìsìn glove ti ṣiṣẹ́ nǹkan yẹn láti lọ́ra glove ẹ kì í bọ̀wọ́ so ẹ sì tábà fún ẹ fi ṣe everything fún so ẹ sì ní bọ́ tí yóò hò náà so náà lọ ẹ nídìí practical ó nídìí kí wọn lọ lè wo àwọn tí wọ́n ń ṣe tọ̀ fún bóyá kí n fi dárí wa kí wọn lọ sí tọ́wá tí wọ́n ń ta àwọn islamic material bóyá wọn fídíò àbí kìnìkan kí yóò bèèrè pé mò ń fẹ́ àwọn fíìmù tí wọ́n ti ṣó bí wọ́n ti máa ń wẹ òkú tí wọ́n kálukú wa fi lè rí sọ àwọn afáàmù fún ẹ̀gbọ́n bí ń ṣe sẹ́mínà wọ́n ti fi sẹ́mínà tó pé wọ́n kálukú rí pé àwọn kí wọ́n ṣe ń ṣe lélẹ́yìí kọ́ lọ́kọ́ sanwó lẹ́sàn-án rí gbogbo àwọn nǹkan báyìí nẹ́jíkà ò lè wá ọ̀nà ká fi mọ̀ án wọ́n mọ̀ jẹ́ pé a máa fi e, ìtàn láwọn fi fọ̀gbẹ́ láwọn ṣe pé e, ọ̀tọ̀ nípa abẹ́ṣẹ̀ ọ̀tọ̀ nípa tìpàdé táwọn ṣe tó ẹlòmíì ládá ló fẹ́ràn lè gbà ẹ̀ṣẹ̀ ní tó padà gbà tó látara pé kíni tí yóò bá ti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ fasalu ahla dhikri in kuntum la ta'lamun tó eléyìí òun ni pípé yẹn ó ṣe ṣe nìyẹn tó èyàn ó lo glove yẹn ó san abẹ́ rẹ̀ tí yẹn bá ti san abẹ́ rẹ̀ tán èyàn ó bẹ̀rẹ̀ sí ní ṣàlùwàlá fún òkú yẹn tó èyàn fọwọ́ tán rẹ̀ èyàn fọwọ́ tó èyàn ó ṣe pé òkú ti kú so ẹnu rẹ ti dì ẹ kàn ra mú ẹnu mi ẹ fi tàn ní ẹnu lásán ni yóò tú padà kó lè lọ ẹ tó ń fi mí náà sí bẹ́ẹ̀ náà yóò fi méjì bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ náà ni ẹ lè fi kótó wù lẹ́ẹ̀kẹ́ fi sí imú rẹ̀ àbí omi yẹn kẹ́ fi sí nímú so ẹ dẹ̀ bọ́jú fún un nígbà yẹn ẹ fọ apá rẹ̀ ọ̀tún ẹ fọ apá rẹ̀ òsì so ẹ pa orí fún ẹ ṣe orí tirẹ̀ náà ẹ ṣàn ẹsẹ̀ rẹ̀ tó lẹ́yìn ìgbà yẹn ẹ da omi sí orí rẹ̀ wá ọrùn lẹ́ẹ̀mẹ́ta ẹ máa fọwọ́ gbó tó títọkùnrin mò ń sọ lọ́wọ́ yìí ò má débi tó bẹ̀rẹ̀ náà tó ẹ fọwọ́ gbó bákan náà tẹ bá fọwọ́ gbó tán lẹ́ẹ̀mẹ́ta yẹn ẹ wà ẹ sọ wá yí padà ẹ wà á da omi sí apá ọ̀tún rẹ̀ ẹ fọ tó ní o fi kárí rẹ̀ wálẹ̀ wá ti bi tán wá ti bi ẹsẹ̀ tó ẹ fọ tí wọ́n ẹ tó ń yí padà ẹ tó fọ apá ọ̀tún rẹ̀ náà àfọ apá òsì ẹ fọ wálẹ̀ tó fi kanlẹ̀ tó fi di pé ẹ fọ dìbì tán ẹ fọ sílẹ̀ lẹ̀ tó fi débi ẹsẹ̀ tó bá ti fọ tán yín ò níye ìgbà tó bá tó mọ́ náà lẹ́fọ̀ lẹ́mọ̀ dá mi tí tó fi mọ́ so omi tí èèyàn fẹ́ lò yẹn hmm, àwọn èèyàn máa ń ṣe tẹ̀kílífà tí ò sí kán ní dandan ẹ lọ lé gbómi kaná kò ní ìdèyàn lè lo omi tútù fún òkú láti fi wẹ̀ ẹ́ kò sí pẹ̀lú lè gbómi kaná ká tó lè pàwẹ̀ hm, ìyẹn lè fomi tútù wẹ òkú dáadáa kò sí tó burú mẹ́ tó ìgbà míì wá ní kó ló kú ìmọ̀ nídìí kí wọ́n kọ́kọ́ fi ọṣẹ wẹ̀ ẹ́ ní òkú tẹ̀ bá rí pé ara rẹ ti dọ̀tí bí ó ti pẹ́ lórí ayé rẹ̀ tàbí ńgbà míì gan òkú mi àwọn akọ́rọ̀ yóò ti yàgbẹ́ sára yánkanyànkan àbí kó ti bì lóríṣiríṣi sára Allahu Akbar so irú eléyìí bí o sọ lẹ́ẹ̀kan kò túmọ̀ sí pé yóò kàn bínú Ọlọ́run kò túmọ̀ sí pàtìbọ̀tán rẹ̀ kò túmọ̀ sí rárá tó ń tẹ́ oṣù náà ni pé ẹ kọ́kọ́ wẹ̀ ẹ́ náà pẹ̀lú kàǹkàn sọ̀ka rẹ̀ ọmọ sọlẹ́gbà ẹ̀ káìsàn abẹ́rẹ́ ìwẹ̀ jànáza fún gàgà kò sáàníyàn kankan bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ náà ni ó kàn wá pé mo fẹ́ wẹ̀ jànáza fún òkú tó kú yìí kò ní pé nítorí tó ń dà níyàn pé náà wéé tukọ̀ tí ń bẹ́ẹ̀ báwọn so tó obìnrin ní tiẹ̀ ẹnu tó ń fi yàtọ̀ òun ni pé obìnrin tó yẹ pé ó bá dirun tó dirun so ó ní ìdíkẹ́ tú irun yẹn ẹ wàá bá ẹ̀wọ̀n tó ń pè ibà ni pé wọ́n wàá ṣe sọ́nà mẹ́ta so wọ́n bá tú irun rẹ tán wọ́n wàá bá sọ́nà mẹ́ta so inú títóbìnrin fi yàtọ̀ títọkùnrin nìyẹn so àwọn nǹkan yìí náà ni nǹkan tí ó yẹ ká mà so léyìí ni ọ̀rọ̀ tẹ̀gbẹ̀síl ẹ̀lmẹ́yìt bó ṣe máa ń wẹ òkú òun náà ni léyìí ní ṣókí bí ìdìnnìlá so tó bá dé ní ọjọ́ mẹ́jọ yóò kó ọ̀rọ̀ alkafan bá a ṣe máa ń fi aṣọ sí òkú lára so kódà bákan yẹn lè wẹ òkú yẹn ànábì sọ ọjọ́ tí wọ́n fẹ́ wẹ ọmọ rẹ̀ ànábì gẹ́gẹ́ ló sọ fáwọn tó fẹ́ wẹ tó fẹ́ wẹ ọmọ rẹ̀ bóyá Ruqayya ànábì ní ẹ lẹ́ẹ̀mẹ́ta abẹ́mi ẹ̀ẹ́mẹ́mẹ́ àrùn abẹ́mi èje so ó mi pé wítìrí lè yóò fi wẹ ara rẹ̀ yẹn sàlẹ́bí wọn ni wọ́n jẹ́ ẹlfì àkérè iná káfúr kẹwàá fi káfúrà kẹfì sí gbẹ̀yìn omi tẹ́ bá fẹ́ fi wẹ òkú yìí náà bí ìnìlà kí n tó máa gbé kọ́ọ̀lì tó fún àti abá ní ìbéèrè ẹ̀dàkùn akíyín ẹ̀dàkùn aníkà kíyín náà ni ṣẹ̀dàkùn jẹ́ ká fìyẹ́lẹ̀ ní àsìkò yìí àtàbá ní ìbéèrè tó létí mọ́ nǹkan bí ìbéèrè míì balẹ̀ ìbéèrè àmọ́ síwájú kí n tó máa gbé kọ́ọ̀lì ní ọ̀túnla ní ọ̀túnla tó jẹ́ ọjọ́ Sunday àní ọlọ́jẹ́ ní Ìlọrin so wá sí ìta gbangba wà ní àárọ̀ ní aago mẹ́wàá aago mẹ́wàá àárọ̀ so nílé ọlọ́jẹ́ gangan so àwọn ustaz wa Daoud Abu Suleiman Ayọ̀lò àwọn ni wọ́n ṣe lecture fún wa so ìdílé ní ọ̀túnla yẹn tó bá tó wá di ní ìrọ̀lẹ́ ní aago mẹ́rin ní ọ̀túnla the same ọ̀túnla yẹn náà yẹn àwọn kílèlè muslim brother àwọn ni àwọn náà tó ń pe lecture àmọ́ ní ojú ẹkún ní ojú ẹkún ni wọ́n fi àwọn sábẹ̀ wa ṣáàkà àti sanadi Abu Khadija àwọn ni wọ́n ṣe lecture fún àwọn náà pé kọ́ọ̀lù kan tí a máa rí gbé náà nílẹ̀ yìí náà. وعليكم السلام Hmm. Hmm. Eh, ṣe rí ẹ̀rí pé ńgbà tí mo ń bọ́rọ̀ bọ̀ wá mo ní a lè wá nǹkan bóyá bí pákó àbí bench ká tó méjì àbí mẹ́ta papọ̀ mọ́ra wọn ká gbé lórí rẹ̀ yóò rà ìbùn ní àtúntò bá gbé ìjòkó tán a lè gbé ìjòkó sórí àpótí náà tó ká fi lè rí ìwẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ẹ̀. نعم عليكم السلام نعم ẹkọ́ nídìí rédíò yìí ẹwà bákan náà ní òde ojú ẹkún níbi ọ̀sítà tó wà níbẹ̀ so ní aago mẹ́rin ní ọ̀sán kápàdé àwọn ustaz wa Abu Khadija As-Sanadi so Abdulfatah Sarumi oní ọ̀dà gbọ́dọ̀ fún wa àwọn tá a bá fẹ́ pè mí sí orí ètò mi àti orí nọ́mbà mi zero eight one zero three three five one. five four nine zero eight one zero three three five one five four nine. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.